التأويل وفي الأحاديث وفي الآثار وفي كلام القول والأشعار ما قد ربى أن يحيط نظمي عن بعضه فاقنع وخذ من علمي ومن كرسي الحمد على النبي محمد صلى الله عليه وآله وسلم والصحابة صدق يا في الفضل لما جلوه والمعروف العبادة والإفاضة الشيء والسيء تقول بدليله فإنهم قد شاهدوا المختار ولمن في وما النبي محمد صلى الله عليه وآله وسلم وعاينوا الأسرار والأنوار أيضا بالتوقع ربنا الكوثر ملك الجواري وجاهدوا في الله حتى بان دين الهدى وحسن الأديان في الجهل lójú ọ̀nà ọlọ́run bá títí tẹ̀sán yìí fi hàn ẹ̀sìn màná fi hàn fún gbogbo àgbáńlá yìí ẹ̀sìn islam ti gbà. ọ̀pọ̀ náà ẹ̀sìn fi máa kẹ́mi sẹ́ńdéèrè ní pọ́kìlì máa yóò fi mi rẹ̀ léèrè. wọ́n ní tí èèyàn bá wo ojú wa náà lọ́wọ́ hàn nípa ọlá tí ń bẹ náà tàbí tó wá nù rẹ̀ pọ̀ púpọ̀ tí ìtúndé ń gbé tí èèyàn bá tẹnu dé òdo òdìgbẹ́yàn láíláí tí èèyàn bá tẹnu dé tó wá القرآن مولاها والتعبير يؤمن بهم العين وفي الأحاديث والآثار وفي الآثار فتنزل وانا حديث النبي محمد صلى الله عليه وآله وسلم nípa ìlú àwọn tàbí àtọ̀rọ̀ tó fún wa lẹ́nu àwọn tàbí kan fúnra wọn wọ́n fi kẹlẹ́ àmì ọ̀hún wọn ẹ̀ṣáárì bákan náà tó wá nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ó fún wa nínú ìdílé ìfowópamọ́ tí wọ́n ké léwì. ما قد ربى من أن يحيط نظمي عن بعضه فاقنع وخذ من علمه ní nǹkan tó pọ̀ ṣáyọ tí mo lè kéwì sọ nípa gbogbo ẹ̀ ètò wọn wá nípa ọ̀nà ọ̀gbọ̀n àn nínú sọ́nà nínú àwọn àdá ètò wá lẹ́sàn sọ lọ́rọ̀ ìtàn kéléwì lọ́lọ́pọ̀ tó dáwọn lè fi èrè àwọn ìwé jáde lọ àwọn ò lè rẹ̀ gbà torí délé yìí jẹ́ni tó ṣe gbé yọ́gbà kò sì jẹ́ni tó mọ̀ ládàra ìmọ̀ àmàdájú ìmọ̀ àmàdájú lélẹ̀ síta bí ti máa nípa rẹ̀ torí ti ilé tó máa ń tàn máa tàn ara rẹ̀ tàbí gata yọ ẹni tá a máa bẹnu àtẹ́lẹ̀ wọ́n gata yọ ẹni tá a máa ṣe ẹ̀ẹ̀rẹ̀ wọ́n gata yọ ẹni tá a máa ké àmì wọn ń àmì wọn ń tẹ̀ ń bá wọn jẹ kí làwọn ajá mọ́ wọ́n dá sí bóyá kó ga ju ẹni títí tẹ̀ ẹ̀yẹ́ ẹ̀ lọ. ẹni tí ó bá bẹ nìkan jẹ́ ó yẹ kó òun yí garanti bọ́rọ̀ tó ń dá ju tiẹ̀ lọ. ní wọn la jáná lẹ́gbẹ̀ẹ́ sàbí ní gbogbo kan àjáná kan lẹ́yìn náà àwọn sàbí wọn ta yọ ẹni tó ṣe wípé wọn dà kọ rẹ̀ àwọn sọ̀rọ̀ bí ẹ̀ lọ́wọ́ àwọn kí láti ní ẹ̀fẹ́ kí ló wọn dà ọlọ́wọ́ bá kó fún wa sí ọlọ́wọ́ bá kó fún wa sí kò ṣe ìrànlọ́wọ́ fún wa lórí àtijọ́ ẹni tí ó máa níbi àwọn tàbí àlejò Muhammad sallallahu alayhi wa alihi wa sallam subhanahu wa ta'ala alhamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Number one. alhamdulilayi wọ́n ní nípa àwọn ṣíà àwọn kọ́ pé máa máa lè fún pé wọ́n kébèrè àwọn ti gbọ́ pé ṣé olùsílámù ní jẹ̀míyà ń dáná pé wọ́n kébèrè àkọ́kọ́ àwọn ibi tí máa máa lè fi pé wọ́n kébèrè tí máa máa lè kàn sọ ní pé ẹni tí bíbẹ àwọn dàbí tó bá ń bínú ó nípìn nínú ọ̀rọ̀ ọlọ́run tó sọ wípé lè yàgbé ọmọ bí ìmọ̀ ìfọ̀fà. kí àwọn sàábí ọlọ́run tí wọ́n kó ti ṣe ṣe wọ́n yìí torí kó fi lè bá a máa dánú bí àwọn kẹfẹ́. ẹ̀wọ̀n kí wọ́n sọ pé tí bíbẹ̀ àwọn sàábí bá ń bínú kẹfẹ́ tó o kù sọ́wọ́ ẹni tí bíbẹ̀ àwọn sàábí bá ń bínú tó di kẹfẹ́ rí àbí òdì kẹfẹ́ tó bá jẹ́ pé lódodo ní bíbí àwọn tàbí bá ń bínú ó ti wá bí àyà yẹn. tòṣùpọ̀ bá gbọ́ pé gbogbo ṣí àkèbèrè inú yẹn kì í ṣe lànà súnà lànà súnà ní bí ẹni tí wọ́n á nígbàgbọ́ ooru ti wọn tó sì sọ ohun tí wọ́n sọ tó bá gbọ́ wọn òpè tó ní súnà ìrọ́lù tó ní tàbí wọn ti kèbèrè tó bá nígbàgbọ́ orí ni wọ́n ní kèbèrè lórí kí ẹ má gbàgbé pé ń bẹ́ẹ̀ nu ẹni dédé kọ́lá nìkan ni ẹtú ti kọ́ àwọn afọ àwọn tó ń fa àwọn tábì ìgbà tí èèyàn ń fi wúrẹ́ ni irú àwọn eléyìí tó bá tó tó fún wọn ti kẹfẹ́ rí ẹ ti dá alábòsí ọlọ́run bá sì ní yá ìbàdí ìní haram tó fún mi àlẹ́ rẹ̀ ọ̀dẹ̀ àdúgbò mi náà fún mi haram kẹ́lẹ́ tó bọ́ lẹ́sì ó ti àbòsí lé wọ̀ lórí ara mi ó sì ti ká sí àbòsí lé wọ̀ láàrin ẹgbẹ̀rún tàbí ilé ìjẹ́bù sílẹ̀ nọ́mbà tù. téèyàn bá gba ọ̀rọ̀ mọ́mọ́. wọ́n lẹ́nu tí wọ́n gba ọ̀rọ̀ mọ́mọ́ tí kì í fi kírun sọ̀rọ̀ wọn gba ọ̀rọ̀ àwẹ̀ yẹn. gbígbà àtà ìgbà ọwọ́ ọlọ́run bá wà. wọ́n dáwọ̀ àmà kò náà ní pé ṣé ọlá làbíà bí ọlá làbíà. tó ti mọ̀ yín pé gbígbà àtà ìgbà ó ní í pẹ̀lú àlàáfíà àtà ìlàlàáfíà. ètò dájú ni pé gbogbo ẹni tí ó bá ń gbá ọ̀rẹ́ tí kírun onítọ̀hún èsè mùsùlùmí nítorí pé òun kíkí yẹn òun náà ni ààlà tí ń bẹ láàrin mùsùlùmí àti kèfèrí Ànábì sallallahu alaihi wasallam wọn ni bẹ́ẹ̀ náà rọ́jò wọ̀lùkọ́kọ́ wọ̀ṣẹ́ fẹ́rẹ̀kù sọ̀lá tí ń bẹ láàrin yẹn àtà ìgbàgbọ́ àti ìdẹ́gbọ́ fẹ́lọ̀ òun náà ní kọ́ pààrọ̀ tí ìrọ̀ àti pààrọ̀ ẹ má pè é kèfèrí ẹ má pè é lọ́sẹ̀ gbọ́ òsì tó kù. اليوم العهد الذي بيننا وبينهم الصلاة فجر مثل بلاني وعدا ونادر فمن تركها فقد كفر ثم تبات في غلة كفر أسمى بكفريو نكار وفجاو كفريو نكار وفجاو أخرى أخرى في جوب فراري لا تسكن في أخيان جبل الجيش تبات سوء عريقا àwọn omi tí yẹn fẹ́ mu èèyàn ró mi tí wọ́n fẹ́ sàlù àlà yàtọ̀ sómi tí yẹn fẹ́ mu ṣé dípò kéèyàn mú mi yẹn ẹ lè fi sàlù àlà àbí kéèyàn kúkú mú kó ti tẹ̀yẹ̀ mu ẹ tí ò fẹ́ ń gbẹ̀yàn. nígbà tó ṣe béèrè ọ̀sán kó nǹkan ń gbé ọ ọ̀fẹ́ mu olùpadà rọ́ọ̀mì mọ́tò gbọ́dọ̀ gbé ọ tó sì lómi mí yóò sì ní ó kú tó rọrùn yìí ó sì wọn kó tó bá mú àbí tó bá fi sàlù àlá o sì ti pẹ́ pé ìparun lè dé ti rẹ ẹni lè ti ṣẹlẹ̀ tó ọlọ́run ọba wa gbogbo ẹ̀wà la wà lábọ̀ wa lọ́rùn kò sí ní ara ẹ̀sìn fún wa mú mi rẹ kò sì tẹ̀yẹ̀ mọ́ lópin ìgbà tí wọn bá lọ kó kò sómi tó àmọ́ mi bá wà tó àbúrò sí tẹ̀yẹ̀ mọ́ wàá wá omi tó fi sàlù àlà ó lè jẹ́ pé pure water ló ní àbí bottle water òṣùgbọ́n omi kànga ti bẹ̀ tó ètò tó gbé kò lè fi sàlù àlà kò lè má bẹ́ẹ̀ mu àmọ́ tó sàlù àlà tó sọ pure water rẹ fún un omi kànga kò fi sàlù àlà kò tí ẹ̀ sómi kànga rárá kò sómi míì rárá kò sómi odò kò sómi míì lórí ìgbà yẹn number three. wọ́n ní kí ni ìdájọ́ kéèyàn máa jó kọ bàbá bàbá èèyàn kò sí tó burú mẹ́ torí pé bàbá wa bàbá wa ni bàbá tó bí bàbá wa bàbá wa náà bàbá tó bí bàbá bàbá bàbá bàbá bàbá bàbá wa bàbá wa náà ẹ̀rín tọ́lọ̀ ọba sọ fún wa ni onímìlẹ̀ tẹ̀ ẹ̀bí fún Ibrahim wọ́n ti máa kọ́ ọdún tèmi rẹ̀ mi kọ́ eléyìí ni ìlànà bàbá yín Ibrahim ẹ̀sìn ọ̀kẹ́ Ibrahim aleyhi salam èsì bàbá wa ti tò sí bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá lọ́nlọ́ torí ẹ̀ pẹ̀lú jẹ́tò áp bàbá bàbá bàbá èèyàn náà làjẹ́ bàbá bàbá èèyàn ní lẹ́sẹ̀ bí màánà wípé á lọ gbé sípò bàbá nu gbogbo nǹkan rẹ̀ ló ṣe bí ìyàpọ̀ ẹni nígbà tí a bá wá ta fẹ́ pé ogún tó bá jẹ́ pé ńgbà tí èèyàn kú bàbá ti kú bàbá bàbá ló fi ilẹ̀ àtàwọn ọmọ ẹ̀yà rẹ̀ lọ́kùnrin àti lóbìnrin tó bá jẹ́ pé bàbá rẹ̀ ló fi sílẹ̀ àtàwọn ọmọ ẹ̀yà rẹ̀ lọ́kùnrin àti lóbìnrin bàbá èèyàn ó ti àwọn ọmọ ẹ̀yà èèyàn dànù àwọn onígbà kọ́bọ̀ bàbá èèyàn ló kó gbogbo lọ torí kíni wọ́n ní kullu warithin la yarithu ma'a wujudi man adla bihi ila al-mayyit gbogbo ẹni tí máa jogún òní jogún nígbà tẹni tó ti gbọ́n ló ti lábàbí tó fi tamẹ́ni tó kú bá bẹ̀. gbàtẹ́kì bàbá ló dé káwọn ọmọ ìyá rẹ̀ káwọn náà máa jẹ́ pé wọ́n mọ̀ bá. so bàbá yín ló fi yín làwọn tó ọmọ ẹ̀yà rẹ̀ gbàtí bàbá yín ti ń bẹ òtú kọ́kọ́ máa wọ̀ ẹlẹ́n tẹ̀lé àyàfi àwọn ọmọ ẹ̀yà tó jẹ́ pé ìyá ló pọ̀ pẹ̀lú wọn bí ìyá bá ń bẹ ìyá ò tó láti dé fún ọmọ kí bàbá bàbá lè yẹn bá fi nǹkan ó túmọ̀ sí pé bàbá bàbá èyí bíi bàbá nínú gbogbo nǹkan àmọ́ bàbá bàbá bàbá náà ni bìmọ̀ọ́nà bàbá èèyàn ó lè sọ̀rọ̀ ló kọ́ dọ́rọ́ bí yẹn bàbá bàbá èèyàn sì lè jẹ́ kó lọ́sọ̀ yẹn ló kọ́ gbà wọ́n bí yẹn bàbá bàbá èèyàn ó lè jẹ́ pé àwọn náà ní tó ṣe pé wọ́n fìyàn lọ́kọ tẹ́ ẹ̀ bá obìnrin gẹ́gẹ́ bí bàbá èèyàn ti ṣe lè fìyàn lọ́kọ àbí òye wa tó. So, tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú àmọ́ àní pé bàbá bàbá rẹ lè fẹ́yàwó fún ọ gẹ́gẹ́ bàbá rẹ ti fẹ́yàwó fún ọ àwọn ẹgbẹ́ àwọn yẹn wọ́n náà lọ fẹ́ nǹkan rẹ fúnra rẹ àpọ́nlé ní kí bàbá yẹn bàbá yẹn náà wá lóye fọ́pìn kí bàbá yẹn náà wá bẹ́ẹ̀ jọ náà àlọ́ kìí bàbá rẹ náà àwọn wọ́n ní èèyàn kan ó ń gbéra rẹ̀ mùsùlùmí ó sì ti ṣe bí ọdún mẹ́wàá sí èkìọ́ lẹ́yìn ọdún mẹ́wàá lọ́wọ́ afẹ́ máa kírun kó láti ṣe tí yóò san gbogbo òun sí òbílẹ̀ tẹ́lẹ̀ àdúrà o. àkọ́kọ́ àpèjọ alhamdulilayi tọ́jà sí kèfèrí bọ́sì kan tẹ́lẹ̀ kèfèrí ní ìsinmi ọ̀sẹ̀ fẹ́ẹ́ di mùsùlùmí sọ̀rọ̀ rẹ̀ bá rí bẹ́ẹ̀ ẹ̀dẹ́kọ̀rọ̀ rẹ̀ ó di rọ̀ nítorí kó fi ẹ̀sìn Islam ó ní alìsìlámù ìjìmọ̀ kọ́bìlà ẹ̀sìn Islam ó máa ń pa ẹ̀sẹ̀ tó ti síwájú ẹ̀ rẹ̀ kíkébé ní kaba bẹ́ẹ̀ di mùsùlùmí nìyí ó ti gbé seventy years láyé àní sọ pé yóò ló ti bàlágà gbogbo ọ̀run tí ó kì gbogbo ọ̀rọ̀ tí ó bà làkàtì ọ̀yọ́ gbà ọ̀sẹ̀ tí ní ń pa ẹ̀ tó bẹ́ẹ̀ náà lélẹ́yìn báyìí so èyí tí ọba kí nìkan láti ilé náà nàmbà fọ. ti wá wọ sọ̀bà kò sì wọ sọ́ọ̀sì ẹsẹ̀ ọ̀tún lẹ́yìn ìgbà tó ń fẹsẹ̀ ọ̀tún kó tó fẹsẹ̀ òsì ṣùgbọ́n ti lọ́wọ́ sọ́ọ̀sì ẹsẹ̀ ọ̀tún lẹ́yìn ìgbà tó ti fẹsẹ̀ òsì dá ẹ̀yìn ìgbà náà lọ́wọ́ wọ sọ́ọ̀sì ẹsẹ̀ òsì bẹ́ẹ̀ máa ti bẹ́ẹ̀ yọ ọmọ ọwọ́ pa sọ́ọ̀sì yẹn fún twenty four hours tí ọba travel àwọn tó wá pẹ́ẹ́ni tó travel ni yọ ọmọ ti bẹ́ẹ̀ fún seventy two hours àmọ́ tí o bá ti síwájú pé ọ̀pọ̀ ẹsẹ̀ rẹ nínú àlùwàlá tó pé kó tó di bọ́ ọ̀pọ̀ ìbọ̀sẹ̀ tó bá ti àlùwàlá torí pé tọ́sí ń bẹ lẹ́sẹ̀ rẹ ọ̀fẹ́ bọ̀ wá bọ̀ jù lára nítorí pé tó bá fọ́ pa ọ̀fọ̀ parọ́ kò sí kankan bẹ̀ tẹ́lẹ̀ náà ìtura nu hadith hadith Mughira onígbà tó bọ́ ìbọ̀sẹ̀ lẹ́sẹ̀ àlẹ́ bọ̀ Muhammad sọ̀rọ̀ عليه وآله وسلم أنا من دعهما فإني أدخلتهما طاهرتين في ولد nítorí pé kí n tó wọ méjèèjì tó fi kọ́ ibẹ̀ náà nínú àlọ́ àlá. tí wọn náà bá ti fẹsẹ̀ nínú àlọ́ àlá síwájú gbogbo tó wọ̀ àbó ti fọ́ ẹsẹ̀ nínú rẹ̀ jánábà síwájú gbogbo tó wọ̀ alhamdulillah wàá máa fọwọ́ pa náà. wọ́n bọ̀ á ti sọ àtìgbà wo láàmú zero twenty four hours tí láti ìgbà tó o bá ti wọ́n ni àbí láti ìgbà tí àkókò oorun kan bá tó lẹ́yìn ìgbà tó wọ̀ àbí láti ìgbà tí àwọn aláàrẹ̀ bá já. Now, tí láti ìgbà tí àwọn aláàrẹ̀ bá tó já ni àbí láti ìgbà tí ẹ̀rù aláàrẹ bá já tó ọfẹ́ tún sí. Èyíkẹ́ ẹ rántí àlọ́ láti já ní aago mẹ́fà àbọ̀ àárọ̀. Òṣìṣẹ́ tún sí àfi láago méjìlá àbọ̀. Láti aago méjìlá àbọ̀ láti ṣírò rẹ ní àbáta aago mẹ́fà àbọ̀. Àbí láti ìgbà tó ti wọ́ láago márùn-ún. Àtìgbà tí ọfẹ́ tún àlọ́ àlá àkọ́kọ́ sí lórí zero twenty four hours. ó túbọ̀ sí pé twelve thirty tó twelve thirty tọ̀la twelve thirty ọ̀sẹ̀ yìí títí di twelve thirty tọ̀la ní twenty four hours tá à sọ̀rọ̀ eléyìí lọ́dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùkọ́ náà. wọn làwọn òbí máa ń pa àwọn láṣẹ kíkọ àwọn ọmọ kí àwọn ń dọ̀bálẹ̀ kádàkùn káwọn sàlàyé ẹ̀rí tọ́kàkù àwọn ọmọ ẹ̀rí tó ní kẹ́ ẹ sí tẹ́lẹ̀ náà wọ́n ọ̀sùlù làájà òfin ṣẹ̀rí àti ní gbé kò sí jọjọ bẹ́ẹ̀ ẹjọ́ bá ní bẹ́ẹ̀ ni ó mẹ́rin wá. Number five ẹni tó bá sì ní bẹ ẹtù kẹfù lẹ́bùn kò mú wa nà. ṣé ó fi sí àbí ó ó fi sísẹ́mù rẹ̀ yára rẹ̀ ó ó túmọ̀ sí kó ti ní fọ́tò ilé tẹ́lẹ̀ ọwọ́ scan rẹ̀ bóyá passport àmbẹ́ lọ́nkọ́ máa burú tó bá gbẹ́ nìkan lọ́wọ́ àyàn ti sè tí èsì èèyàn fún èèyàn yẹn tó kọ́ máa burú fún yàn òrùkọ́ yé ẹ̀yàn kọ́ lè yàn lẹ́fọ́tò lọ́kùnrin yẹn tó wọn pé ọlọ́run ní bí ọkọ̀ ọ̀rọ̀ lẹ́fọ́tò lọ́kùnrin láìsí mùsùlùmí tó wà ṣẹlẹ̀ nígbà ńgbà wọn bọ̀ ọlẹ́ máa tọ́ yọnu sí àbọ̀ yọnu sí. toro filẹ̀ ẹ̀ torí di ilé kámọ́ fi. wọ́n ní táwọn wà lè máa dọ̀gba lẹ̀ fáwọn bàbá àwọn fáwọn ọmọkùnrin kan torí dán bẹ́ẹ̀ ni torí látọ̀ àtẹnumọ̀ ló pé fi màsí ẹ̀sìn kọ́ àdùn àgbọ̀nà gbọ́rọ̀ sí yẹn lẹ́nu ní gbọ́rọ̀ sí ni lẹ́nu tí òun ti tẹ̀ lọ àwọn bàbá wa kọ́ náà bínú àwọn màmá wa kọ́ náà bínú ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ náà. ṣùgbọ́n ìṣàlàyé fún ọ̀pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ ètò ìgbẹ́ wa yàrá ìmọ̀ ọ̀lọ́ tó gbogbo ilé wa dàrú wọn wà ní ìlú ọ̀dọ̀ bá lè fúnlẹ̀ mọ́ àwọn yọ wọ àwọn oníṣẹ́ òkú rẹ̀ má ẹ̀rọ pé nǹkan ti nǹkan mí ìdè mi pẹ̀lẹ́pẹ̀lẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ̀ títí tí wọ́n fi gbọ́ tí wọ́n fi gbà náà náà nípa ìtajà pé tí ìwà àgbà kan ní ìrora ìgbà òkúta ẹ̀rọ àrẹ́sàn ó káàdì àkọ́tà àpò ní ilé ní ìwé tó wà ní ìwé níta ilé ìgbà òkúta ìgbà òkúta. ọlọ́bìnrin ni àwọn jílà lọ́wọ́ ti ní ìwé pé kókò ti. bẹ́ẹ̀ náà ni kò sí lọ́wọ́ rẹ̀ dílà tọ́ra mọ́tò. àrí bábá ò nà. ẹ gbà táwọn ọmọ Islam fedila nígbà tó máa ti sanwó tó ti sanwó tó bá lè complete yọ àgbà mọ́tò padà àwọn ọ̀daràn ni ẹ gbà tí òun òfin ọlọ́run tó náà sọ pé ọmọ Islam tẹ́lẹ̀ áfùlà ẹ̀ dì mú sẹ́nu bẹ́ẹ̀ lẹ́sẹ̀sẹ̀ ń béèrè ní ìsìnkú bá Islam àwọn ọ̀daràn tó ti ń kẹ́yàwó ìbéèrè tẹ́lẹ̀ náà because àwọn olùkọ́ àwọn wáyé wọ́n gbọ́ ọgbọ́n àwọn làwọn ti kówó jọ bọ̀bá pè é rìbá ìwọlọ́mọ ó gbé àní owó táwọn jẹ ló táwọn pa torí ẹ̀ tó bá ti sanwó débi kan tó yẹ lè sanwó yóò ti di mọ́tò padà yóò lò ló ń jèrè èrè wọn náà jẹ ó jèrè kankan nítorí délé àti dílà àtẹni tí ó rajà dílà wọn nídìí láti máa gbọ́ Islam tó rajà mùsùlùmí lò àwọn tó rajà mùsùlùmí tẹ́lẹ̀ náà kọ́ kí wọ́n á lọ àrà mú lọ́dọ̀ kékeré kò sí torí lè sọ bá dẹ̀ lẹ́nu ìyàlẹ́ ẹjọ́ kébèrè wa ní jẹ̀rìbá à ṣé kọ́kọ́ di mùsùlùmí lẹ́sọ̀ fún mi àbí mẹ́ jẹ̀rìbá mẹ́sì jàmbá lẹ́sọ̀ fún mi àbí mọ́ gba islam gba islam torí pé àrùn láti dá mọ́lẹ̀ kéékèèké lẹ́rú wò lórí rẹ̀ ó ní kí wọ́n mú wọn wá ó ní kí wọ́n mú ẹni tó ṣe wípé ń bu wọn wá fún un. ìgbà tó ní kí wọ́n mú wọn ọmọ pé yọ jẹ́ ọ̀ yọjú. nínú òfin ọlọ́run ẹni tó bá kú tàbí ànípa ọ̀làbí ẹni tó kú ọ̀nà àkókò ànábi sọ̀rọ̀ máa hàn àríwá àríwá sọ̀rọ̀ àmọ́ àti àjẹ́ wọ́n lè ní kí wọ́n lọ sẹ́gbà fún ojoojúmọ́ kí wọ́n máa jẹ ọgọ́rùn-ún pẹ̀lú sí àtikára ẹnu tó kú bá wọn ọgbà kọlọ tó sí adájọ́ bá rí àlọ́ tó bá gbọ́ ànábì sallallahu alaihi wa alihi wa sallam tó bá túbà gẹ̀rẹ́ ọ̀pá nínú òfin ọlọ́ ó túbọ̀ ọ̀ràn wọ́n gbọ́dọ̀ pa nínú ẹ̀jẹ̀ ló ti dẹ̀ èèyàn gbọ́dọ̀ sọ ẹnu rẹ̀ kó gbọ́dọ̀ fẹ́nu wá rọ̀ ọ̀pọ̀lọpọ̀ wà tí wọ́n kàn máa wo bá nàbì gan-an tó bíbí àwọn náà ni ẹlòmíì ti pẹ̀sì islam rẹ̀ jẹ́ sí ọmọ tó túbà ọ̀fẹ́ òwúrọ̀ ẹ̀fẹ́ lórí ah, òun náà túbà síbẹ̀ àwọn kan tí ànábì lójú ànábì wọ́n túbà àìlójú ayé ànábì àmọ́ ànábì ti òfin tó sì wà nígbà tó bá túbà ànábì ká pa ẹ̀wọ̀n bóyá táwọn bá ń bẹ láì bá forí ìdè yẹn ti bá ń bẹ láì sí láì àwa tá a wà láì ìdájọ́ ni pa ọ́ sáradára àbí ìdáná píntẹ́nù tó sì ní àwọn ọ̀hún. alákùnlé hàn gbogbo ìtọ́jú lọ́wọ́ bá ti lé wọ̀ fún wa a gbọ́dọ̀ lò ní lílò tọ́kànmá irú tó wọ́n lọ kọ́ wa. ẹ̀rọ èyí tí ọ̀bẹ nu lọ ó ní í ṣe pẹ̀lú ẹni máa ń lo ọtí tòtò bá fi sẹ́nu ìdájọ́ tiẹ̀ náà ti tẹ̀ tó mo ti ọ̀pá ọ̀pá yàtọ̀ sẹ́ni tó fi sára eléyìí sẹpẹrẹ àmọ́ tó bá fi sẹ́nu ìdájọ́ rẹ̀ ní kó tẹ́kẹ́ ni òun ti kọ́ àjẹgbà mi. òtítìgbà tó bá pa nítorí pé má àtìkárà kẹ̀tì ìròhó fọ̀kànlélógún haram. gbogbo tó ti pé púpọ̀ rẹ̀ yóò mú ni máa hún ríra kékeré rẹ̀ gánkọ́ haram. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت